alhamdulillahi lẹ́dí ja'ala fil halali guniyatan anil haram ọpẹ́ ni fún ọlọ́run ọba wa ọba tí ó fi lílò níná jíjẹ mímu síbi halal tó sì tó lò kọjá kéèyàn tún wá máa lọ síbi haram wa ahalla al-bay'a wa harrama riba ọlọ́run ọba náà ló ṣe kátàkárà lónìrànràn rẹ̀ lé ẹ̀tọ́ tó sì ṣe èlé ní èèwọ̀ wà بطلب الرزق من mínàlì òjò ìní mubaha ọpẹ́ ní fún ọlọ́run ọba wa náà tó ṣe lọ́ràn èèyàn léwa lórí ká máa wájẹ mu lójú ọ̀nà tó tọ́ wà ìǹfàkìhí fi òjò ìlẹ̀kìr tá a bá rí ọ̀nà jẹ àti mímu ká máa nà sí ojú ọ̀nà ibi tó tọ́ mo yin ọlọ́run ọba náà ọba tí ò ni ọba tó rán anábìá muhammad sallallahu alayhi wa sallam tó gbèdìde ní òjíṣẹ́ àtàánú gbogbo ara yí pátápátá ni ẹ̀yin olùgbọ́ mi gbogbo sẹ́wà pátápátá àti lílọ bíbọ̀ wa àti ṣíṣí wa inna Allaha kana alaykum raqiba àfi ká mọ̀ mìíràn pé ọlọ́run bá ń kíyèsí wa o ọlọ́run bá ń kíyèsí wa hmm, bọ́mọ èèyàn bá gbàgbé ọlọ́run bá gbàgbé o àwa náà sì ni ọlọ́run ṣe nírọ̀rùn fún wa láti ṣèṣirò ara wa tá a bá fẹ́ tan ara wa lókù torí à ń ṣírò ara wa níbi iṣẹ́ tayétà láǹṣe yìí náà à ń ṣírò ara wa o bẹ́ẹ̀ bá fọmọ kan síbi kó lọ kọ́ṣẹ́ ní ìsìn wọn ní o ti fẹ́ ṣe tán o ti lọ́dún kan àbọ̀ o ti lo méjì bẹ́ẹ̀ bá ní ẹ̀fọmọ kan síbi títí ń tajà wọn ní rẹ́kọ́ọ̀dù dà bó ṣe ilé ẹ̀kọ́ láwọn èèyàn dálẹ̀ ìwé owó dà bó ṣe ilé iṣẹ́ ìwé owó dà ìwé òwò dà èrè dà níbi ló ti olùfó ti wá èsì tá a mọ̀ rí gbogbo eléyìí ń ṣe tá a nílé ríra wa sírò ní di halal àti haram àwọn èèyàn ń sọ wípé Eh, ọlọ́mọsí aláyàkókò náà kí olùkọ́ tọ́lọ́hún bí ẹ bá ń bá wọn sọ̀rọ̀ halali lónìí wọn ní à ìyẹn ti kọjá lọ ayé jọ̀hún nìyẹn ẹgbẹ́lẹ́ ti rà láàlì mọ́ lónìí wọ́n ní kódà haram kìí ṣe gbìyànjú tó bá ṣọ́ọ̀gù ló lè rí kìí ṣe gbìyànjú tó bá jìjà du haram sẹ́ ìlú tún lè rí pé tóun náà tún skáàsì dé sẹ́rìpọ̀rọ̀ kẹfẹ́ rínu bẹ̀tí táwa ń sọ níbi ni pé ọlọ́run ọba ó fi in tí ó tó lò tí ó sẹ́kù pọ̀ wàláì ó fi síbi halal àmì tí ò bá wà kò ní rí o lẹ́bìrì pé gbogbo ní ń jẹ lónìí pátápátá látòkè délẹ̀ haram gbogbo ẹ̀ sọ́tọ̀ ni ẹni tó mú halal mọ́ haram ọ̀tọ̀ lélẹ́yìn gbóńtẹ́lò ní ń jẹ tí ń ná tí ń lò haramu gbogbo ẹ̀ bí kò jẹ́ pé ìpìlẹ̀ owó ẹ̀ gangan haram ni bí kọ́ mọ́ tàgbẹ́ bí kọ́ mọ́ tẹmu bí kọ́ mọ́ tọtí bí kọ́ mọ́ tapáàtì èèyàn tàti mẹ́nubà ń bí àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan bí kọ́ mọ́ tẹlẹ́dẹ̀ ìtẹlẹ́dẹ̀ ó ti ṣe kọ́ mọ́ tamọ̀lú náà sóye àbálàpàtà tí ń pa màlúù ta ti ń pẹlẹ́dẹ̀ ta ṣàìpọ́tọ́ wá bẹ̀rù ọlọ́run kò ní pẹlẹ́dẹ̀ mọ́ ó ń mú àmúlùmọ́lànà but ọ̀pọ̀ èèyàn ń bẹ láyé lónìí tó pé haramu ní látòkè délẹ̀ ìyẹn sì gbà kéèsì tó tá a bá pè nǹkan ní haram ìtumọ̀ ẹ̀ nínú ṣẹ̀ríà ni pé yóò á kọ́bù fàáyín lóhù wáyò sáàbù tàríkù ẹni tí bá ń ṣe é jìyà ọlọ́run táwọn èèyàn sì rẹ̀ gbọ́nu ẹ sì máa pariwo ìyà ẹ máa pariwo iná nígbà tó ọlọ́run aróyìn ara rẹ̀ pé òun rorò ńkọ́ níbi tó ti ròyìn ara rẹ̀ pé òun rorò wallahu azizun dóńtìkọ́m àyà kan ọ̀pọ̀ àyà ìntìkọ́m ìntìkọ́m ìjẹ ọmọ èèyàn yà ìgbẹ̀san ìrànró ìntìkọ́m ní jẹ́bẹ̀ máa ránró oró náà wọ̀yọ̀ àzírùkúmù lọ́hùn nafsa ọlọ́run ìwọ́nù yín against ààrẹ ẹ má dánwò ẹ má tèé ẹ má yóò ha zero kúmù lọ́wọ́ nafsa eléyìí ń pọ̀ nínú àwọn ayé alukuran kẹ àwọn èèyàn wà di ayà pé ọlọ́run bá wa ọba tawala fa olú ẹni tó sọ pé kìí sọ mọ́ àwọn olùmọ́sì jẹ́ ká pé nígbà tí ẹ bá ń ṣe lọ́hùn ẹ máa rántí lọ́hùn rorò jẹ́ pé èèyàn sin lọ́hùn nù ni ẹ máa rántí ìkẹ́ pé mo ti ń sìn yín ọlọ́run pàdé ń bẹ́ẹ̀ ni bí mo ti ń fẹ́ yìí gbogbo nǹkan ní ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ ọ̀nà tún sọ̀rọ̀ ìyà nínú ná abẹ́ẹ̀mọ̀ rí títò di ọlọ́run iná ni ní ọmọ odó tó ní pa tẹ́lẹ̀ fúnra rẹ̀ ọmọ odó tá fi ń gúnyán kán yàn lórí kó tó tó wá rẹ̀ tó ní ìkan ọmọ odó kó tó ó dà tí wọ́n bá sọ̀yàn sínú inú náà jẹ́ náà bí ànámọ̀ ti ń sáká ẹ̀sọ́ ibi tó bá forí tì sí ọlọ́run tún sọ̀rọ̀ pé nínú náà òun tún dé àwọn èèyàn kan mọ́lẹ̀ tí sẹ́kẹsẹkẹ ó wọlẹ̀ tó yẹ báyìí nínú ilẹ̀ iye máìlì báyìí bí ṣe bọ́rọ̀ yẹn ṣe ń wá nọ̀rọ̀ ànábì sallallahu ta'ala sọ́là àmọ́ ni àwọn ìyá ẹ̀ṣẹ̀ bíi halal tá à ń sọ yìí sọ́rí bíi haram tá à ń sọ yìí nínú àwọn kan tí wọ́n bí nìyẹn. Allah subhanahu wa ta'ala anzala ala nabiyil kitaba ọlọ́run sọ alukuran kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ó sì fi láti lè fi ṣàlàyé kí ni halal kí ni haram ẹ sọ́ràtù nahali sura 16 aya 89 wa nazzalna alayka alkitaba tibyana likulli shay' tìbíyánà lèkúlì ṣe tẹ́bá ti bá ń ka bẹ̀yẹn tán àyà kan tó ń bẹnu sóra yẹn náà bóyá one sixteen lòun ò jẹ́ tí ọlọ́run sọ pé èyí kọ́ ni ẹ mọ̀ hun èèwọ̀ fúnra yín o ní ti bá pè léwọ̀ lè wọ́ o ẹ kọ́kọ́ bá ń ka àyà yìí ti náà yìí náà. àwa sì tún sọ tírà kalẹ̀ fún ọ. a sọ tírà kalẹ̀ fún ọ ànábì. tó jẹ́ àlàyé fún gbogbo nǹkan. tó àlàyé gbogbo nǹkan níbẹ̀ la mọ̀ pé nǹkan kan bẹ èèyàn máa jẹ nínú jíjẹ haramu bẹ́ẹ̀nbẹ́ o nínú aṣọ wíwọ̀ haramu o nínú iṣẹ́ ṣíṣe haramu bẹ́ẹ̀nbẹ́ o nínú ọjà títà haramu bẹ́ẹ̀nbẹ́ o nínú obìnrin fífẹ́ haramu bẹ́ẹ̀nbẹ́ o tọ́mọ kakún gbalẹ̀ ẹ dákun sékèé ṣe haramu ànábì nígbà tí ń sọ̀rọ̀ ilẹ̀ gbígbà ilẹ̀ gbígbà táwọn ilẹ̀ kẹ́nìkọ̀ọ̀kan sí àtẹ́lẹwọ́ ẹ̀ ìyẹn wá mú ilẹ̀ tí ò ju àtẹ́lẹwọ́ kan lọ mọ́ tiẹ̀ lára ilẹ̀ ńlẹ̀ a ti bẹ̀ a tara bẹ́ẹ̀ chéènì ẹ̀ mọ́lẹ̀ wọlé lọ nínú ìyọ́ ọlọ́run ilẹ̀ nu o hmm, la ilaha illallah ẹ wá wòye táwọn èèyàn ẹ wá wòye dúkìá àwọn èèyàn tó ti bọ́ sọ àwọn ọ̀rọ̀ tó ti há sọ́wọ́ àwọn èèyàn tí wọ́n sì ti bẹ̀ mókè láyé tí wọ́n sì bá àwọn mókè. ọ̀dà ẹ lọ sínú sátò nìsà mo fẹ́ sáré kọ́kọ́ fi nǹkan kan ṣàpèjúwe níbi àwọn máa jẹ bí kan ọmọ òrukàn nínú haram ló wà torí àsìkò tá à ń lò lórí fọ́nrán yìí kò tó nǹkan a kàn fẹ́ pé ká tara wa jí èyí gbogbo ẹni tí bá ń gbọ́rọ̀ pé á bá ti pe nǹkan lára àwọn àti ya yàtá kóhun bẹ́ẹ̀ tá a bá ti fún lápọ̀jù méjì mẹ́ta òtítọ́ tá a bá ti pe nǹkan ní haram tó sì dájú pé haram ni ìjẹ́ pé tó báyìí ayà kẹsàn-án kẹwàá ọlọ́run ni ẹ̀yin tí náà àwọn ẹni tí ń pígún kí wọ́n bẹ̀rù nítorí pé àwọn náà yóò fi ọmọ wẹ́wẹ́ sílẹ̀. àwọn tí ń pín ẹ máa tó kà wọ̀lẹ́ àkàlẹ̀ dínà láwọ́ tààrà kú min khalfihim durriyatan du'afan khafu alaihim falyataqullaha wa liyaqulu qawlan sadida ẹ wá bàǹkà àwọn tí ń pín gún wọ́n bẹ̀rù nítorí àwọn náà yóò fi ọmọ wẹ́wẹ́ sílẹ̀ lẹ́yìn wọn. àwọn tí wọ́n ó máa páyà lórí wọn kí wọ́n bẹ̀rù ọlọ́run kí wọ́n sì máa. wàlẹ́ àdáre lẹ́dínà wàlíkíní wàlẹ́ àṣà lẹ́dínà àwọn tí wọ́n pín ogún nípínkúpín tí wọ́n jẹ ẹni tí ò yẹ kí wọ́n jẹ tí wọ́n gbẹ̀tọ́ ẹni tí ò yẹ kí wọ́n gbà torí pé àwọn làgbà àwọn ló wà lókè àwọn lẹ́lẹ́nu ọlọ́run ní ẹ̀ sì bẹ̀rù ṣebí tẹ́ ẹ bá fẹ́ kó láyé sódà kẹrin là ń kà yẹn wáyà kelo àyà kẹsàn-án ṣebí tẹ́ ẹ bá fẹ́ kó láyé ṣebí nature àdámọ́ ọmọ yẹn pé ẹ̀rú ọmọ bẹ̀yìn náà nígbà tẹ́yìn náà ó fa ọmọ wẹrẹ kalẹ̀ tí ẹ mọ̀ pé báwo làwọn ọmọ yóò ṣe ní ráre ọ̀gá wa kan sójà ni àfáà wa kan sójà ni retired retired colonel kódà Islamic University wọ́n ti parí wọ́n wá ní àwọn wà lójú ogun ìbọn ba sọ́jà kan tó jẹ́ ọmọ nàìjíríà wọ́n ní sọ́jà ò pariwo ibi tíbọn ti bá o wàláì ńgbà tí àfa wa ń sọ̀rọ̀ yẹn fún wa omi sì fẹ́ lè mọ̀ bọ́ lójú tiwa náà wọ́n ní wàláì àwọn ọmọ ẹ̀ ní pariwo wọ́n ní wàláì àwọn ọmọ ẹ̀ rẹ̀ ní pariwo pé à ah, my children ó ti mọ̀ pé òun lọ but kẹ́mi ẹ̀ tó bọ́ ń sọ pé à ah, my children who will take care of them who will take care of them títí tẹ́mẹ̀ ti bọ́ ọlọ́run ní ṣé bí ẹ̀yin náà mọ̀ rántí pé bọ́ọ̀lù ọmọ yóò ṣe ní láre ẹ̀yin tọ́mọ ọlọ́mọ ẹ̀yin ọmọ ẹnìkan lẹ́yìn ti fi láre yìí ó di dáyà nínú Koran kẹrin àwọn tó bá jẹrú yẹn wọ́n lè sáyé láìpù wọn lè wà fúláṣì wọ́n lè gọkọ̀ wọ́n lè jẹ màlúù wọ́n lè jẹ ẹran dídín wọ́n lè jẹ ẹja odò wọ́n lè rọkọ̀ ní owó ọmọ òrukàn ẹ wá kà síwájú ẹ má ṣe rò pé nǹkan yẹn ń tẹ́ jẹun kọ́ lẹ o ẹ má gbọ́n kí wọ́n máa páyà lórí wọn kí wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n sì máa sọ̀rọ̀ tí ó dọ́gba dájúdájú àwọn ẹni tí ó jẹ ohun ìní ọmọ ní àwọn tí ó jẹ ohun ìní ọmọ ní mo ń tẹnu pé àwọn bàbá wa ńlẹ̀ yorùbá ló kọ́ àwọn bàbá táwọn mídíà mọ́ rí fàásì táwọn rí fàásì pé sáwọn bàbá wa sáwọn bàbá wa sí kinní kan àwọn yóò túmọ̀ ìwọ̀n rẹ́ǹtì àfà láti Ghana ọ̀kanú ọ̀nà àrámù ńláńlá tó tóbi nìyẹn àti ìbọ̀síbi owó èlé táwọn èèyàn sọdọ̀ wò nísìnyí o owó ń bẹ láwùjọ yìí o ẹnìkan ní tẹ́ bá ẹjẹ́ ń parí ayé àyíná tẹ́ ẹ bá ti jẹ nǹkan ọmọ òrukàn yẹn iná lẹ jẹ ya náà fi bó tó ní iná rọ iná ni wọ́n jẹ ó mì pé ibi tọ́lọ́ wọn tọ́ ìmáyà olùwìlé ìlà ibi tọ́rọ̀ ó padà darí sí nìyẹn wọ́n fi iná wọ̀ kó nù wọn ìtumọ̀ pé iná ni wọ́n jẹ nìyẹn wà ìsàyà sùláwò náà sẹ́rin rọ wọ́n wà sí kíni wọ́n wà padà wọ́n wà wọ̀ná eléjò fòfò padà lọ́jọ́ gbé wọ́n jẹun dúkìá ọmọ òrukàn níjẹ́ àbòsí so ní ìsìn tí ẹ̀ ń bá lọ́mọ òrukàn lábẹ́ ìlànà súnà ọlọ́run tá à ń pariwo kátẹ̀lé àti tànàbí sàlọ́sálàm ó gáìdì wà lórí bẹ́yìn ó sì mọ́nítọ̀ nǹkan ọmọ òrukàn because ọmọ òrukàn yẹn òun ló wà lọ́mọdún méjìlá yìí ṣe ẹkò tó ẹkò tó ẹ̀ twelve million fún ọmọ ọdún méjìlá. ẹ má ṣe kó àwọn dúkìá wọn tí ń bẹ lọ́wọ́ yín fún àwọn òmùgọ̀. ẹ má àwọn àwọn tí ọmọ ọmọ tí ò sí ní experience láti mọ bá a ti lè náwó ọmọ pẹ́pẹ́ tẹ bá fún five hundred yóò miss manager lẹ́wà kó tó rárá kìí ṣe báwọn oníṣẹ̀rí à ń wí bọ́tí ẹ manage nǹkan yẹn pàápàá jùlọ ó jẹ́ pé nǹkan mìíràn tó ń lè bàjẹ́ wà ń tí òfin ní gan mọ́lẹ̀ a máa wo expenses abẹ́rù ọlọ́run lórí ẹ̀ a mọ̀ nóòtì ẹ̀ dáhùn eléyìí nígbà tá a ṣe lè ṣe kò fi mọ́ bàjẹ́ nígbà tá a ṣe lè báyìí nígbà tá a ṣe lè báyìí títí dìgbà tá a fi fa nǹkan yẹn láwọn ọmọ yẹn lọ́wọ́ padà irú nǹkan tó ba orílẹ̀-èdè jẹ́ nìyẹn kò sí gbogbo àwọn from from top downward látòrí first citizen táǹpẹ̀ láàrẹ kò sí ní tó sọ́dọ̀ ẹni tó ní tó àìntáìtù sí nǹkan àti gbogbo city ní orílẹ̀-èdè the only thing ni pé ẹni yẹn lọ̀gá àwọn senator àwọn ní senate àwọn wà ní senator àwọn sáà ní senate house àwọn rep náà wà ní house of rep kò sí nǹkan kan tó sọ wípé wọ́n lè lo nǹkan kan àyàfi tó bá jọmọ́ bí iṣẹ́ bí ọkọ̀ tá a gbé fún kámi ṣiṣẹ́ gbélé ta sọ pé wọ́n mọ̀ gbé gbogbo tó kù nínú ọ̀rọ̀ orílẹ̀-èdè It's like bí ogún ìdílé kan tí bàbá kan kú ń bẹ́ẹ̀ tí náà bá wá àwọn ọmọ tó jogún mọ́lẹ̀ tí ilé yẹn ó di tí ó wà ráódì tí ó di ilé ariwo ilé fìtínà tí wọ́n fẹ́ lè gúnra wọn pa bí wọn bá gúnra wọn pa tí wọ́n takété síra wọn wọn ò ní fojú rere wọ́ra wọn tálùkì amófìdé wọn ní bàbá tó ń yà wọn jẹnu wọn ní àwọn gbọ́ pé bàbá àwọn owó tán filẹ̀ tó thirty million àwọn òsìgbọ́ kankan látijọ́ náà dòní àwọn gbọ́ pé bàbá àwọn ilé báyìí tó kọ́ wọn ti ta ẹ fìyẹn ṣe a stepping stone sí bí orílẹ̀-èdè gan ṣe rí bó làwọn yẹn kan sì máa rí yẹn nínú ọ̀nà àràmù nìyẹn o so nípa eléyìí òjíṣẹ́ ọlọ́run ẹ wá wo àyà one sixteen nínú sórà táǹkà yẹn one sixteen nínú sórà tó náàlì náà àwọn èèyàn kan tó wá ní èèwọ̀ fúnra wọn yàtọ̀ sí èèwọ̀ tọlọ́run sẹ́yìn lẹ́ẹ̀ máa kọ́ lọ́run ní ẹ̀sìn ni àti pé àti pé kẹ má ṣe máa sọ ohun tí ara yín ṣe àpèjúwe rẹ̀ kí ó jẹ́ irọ́ pé. ẹ̀yin ẹ má máa dàdà parọ́ pé ìwọlé látọ̀dọ̀ yín ẹ̀rí dà pé ìwọ ni èèwọ̀ tọlọ́run ẹ̀ ṣàmúlò ẹ̀ ẹ̀ tí ẹ̀ gbọ́ pé àfa kan tiẹ̀ ń kéwò àbí nǹkan tíra àmọ́ èèwọ̀ tọ̀dọ̀ ti ilẹ̀ Yorùbá ẹ̀ka kún ẹ̀ka síwájú. èyí tí tí àti pé kí ẹ má sọ ohun tí ara yín ṣe àpèjúwe rẹ̀ ní tó jẹ́ irọ́ pé eléyìí ni halal pé eléyìí ni haram lẹ́nu yín fúnra yín ẹ má ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹ fẹ́ dára irọ́ pamọ́ lọ́hùn. dájúdájú àwọn ẹni tí wọ́n ń dáadáa pa irọ́ mọ́ lọ́hùn wọn kò ní jèrè. sòye ẹni tó ẹni tó ẹni tí ọkọ kú ẹni tó ọkọ kú sẹ́ nínú ìdílé tó kọ́ ti kú tọ́ndẹ̀ fún àbúrò ní lápèjúwe àbúrò yẹn jẹ́ ẹni tó gún kan lápèjúwe ọ̀fun lágbádá wọ́n fún un ní nǹkan kan nínú àwọn nǹkan tó tún wà available wọ́n tún wá fún ìyàwó ẹni tó kú yẹn ọ̀tún wá fi lé e. pé ìwọ náà ni ọ̀tún jẹ́ mọ́ àlámù kan láì sí igi mbẹ tí wọ́n ń pè ní oṣùpó àwọn èèyàn ń ṣe yẹn wọ́n sì gbójú kú omi tọ́lọ́run ló tọ́ èyí tí ò tọ́ wa ní àkílò burú ń àbílẹ̀ Yorùbá la wà àwọn ọmọ ṣe léyìn dáadáa wà ní ìyàwó rẹ̀ ń kọ́ àwọn ti fún wọ́n ti pín pọ̀ mọ́ ọlọ́run sì ní yá àlèdè náà àmọ̀ síbẹ̀ ni láyà ìlà kó máa ń tàrísù ní sáà kárìhà nùsùlátù ní sáà ẹ̀yin mú mi ní òdòdó ẹ má jogún obìnrin tẹpátẹpá o èèwọ̀ ń bẹ níbi gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe ibi tá à ń jẹ ibi tá à ń mu ibi obìnrin tá à ń fẹ́ àmọ́ wa béèrè lọ́wọ́ àwọn olùmọ̀ ni mo sọ pé wá sí orí afẹ́fẹ́ òtó kò tó láti yànnà náà gbogbo ohun tá à ń sọ yìí àfi kó jẹ́ pé a súnmọ́ àwọn olùmọ̀ ànábì sallallahu ta'ala ó ní ya sáàdù ó ní ó ní atib mọ̀tọ̀ amak jẹ́ ohun tó mọ́ o mustajaba da'wa àdúrà rẹ̀ ó sì máa gbà wàlẹ́dì nafsu muhammad biyadi mo fọlọ́wọ́n bá tá ẹ̀mí ànábì tí ń bẹ lọ́wọ́ rẹ̀ búra àná la yakdhifu al-luqmata al-harama fi jawfi eyan ni sai ma ju okele haram si inu nu abunu aporukere ma yeto takobalu minu ta si ni gbadua re nitori be 40 yawman fun bi ogoji ojo wa ayyuma abdin eye wo je ninu eru olohun nabata lamuhu minas suti to ye pe haram lo je suti nbe haram ni kìí ṣe súwìtì o kìí ṣe súwìtì o sọ́hùt èdè lábára ni mo ń sọ o sọ́hùt àrọ́ọ̀mù ni tẹ́ pé ọwọ́ ayọ̀kẹ́ ẹran tó wọ́n á dìde lẹ́yìn ọrùn ẹ̀ àti lágbárí ẹ̀ tó yẹ pé àrọ́ọ̀mù ni àdérìbá fanáàrò áúláàbì nínú àdìsí tí mọ́ Bukhari gbà wá iná ló tọ́ sí ká fi wọ̀ ká fi bí tá yìí abubakar ọdí Allah ta'ala anhu ó lọ́mọ kan tọ́jọ́ ọmọ ọ̀dọ̀ khalifa kejì àkọ́kọ́ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam tí mayokurji láwùl kharaj wa kana abubakar yakulu min kharaji ìmá san kankan fún abubakar nínú bí ọ̀yà bí owó ọ̀yà ọwá dénjọ́ kan yawman bishayin ó mú nǹkan kan wá fàákàlà mílò abubakar abubakar wá jẹ́ ẹnu tó mú wá ó wá sọ fún ọmọ náà pé àwọn ọmọ náà wà ń sọ fún Abubakar pé àtàdìrì mahada ọ̀gá ẹ̀ mọ nǹkan tí mo fún yín yẹn fàkọ́lá Abubakar fàmọ́ hù ó ní kí ni nǹkan náà tó fún mi tí mo jẹ́ ń bẹ̀ fọ́kọ́l ọmọ ọ̀dọ̀ yẹn wá ń sọ fún Abubakar radiyallahu ta'ala ó ní kúntù takahantu lil insani fil jahiliya mo wo iṣẹ́ fẹ́nìkan nínú ìgbà tí ojú dúdú ọmọ táwọn ìtìgbà ìsìlámù àmọ́ kò tó gba islam ó máa tẹpọ́n bí àwọn bàbá bàbá ní fifty sixty seventy years náà náà máa fi pẹ̀sẹ̀ rẹ nísìn àbí káàdì àbí máa fi kọ́kọ́rọ́ gún quran bí ẹ wá yí wò ó ní mo ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan nígbà tí àti ìgbà islam wà mọ́ asana lè kò hànà wá ó ní oúnjẹ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ẹ dákun oúnjẹ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ṣùgbọ́n ìlà ìní ó ní ìlà á ní kàdáàtù èmi gbàǹgbà yẹn ni o wàlá ìdí ẹni mò ń kà ní o oní kàdáàtù mo gbà ní o mo kàn èmi kàn gba mo kàn sọ fún pé ní tí mo rí nì bàbá kan sì sọ ní àwùjọ wa ń bì náà wàlá ẹ ní àwọn kan ń ẹ àwọn ń gbààyàn nífa àwọn èèyàn wá bí mílẹ̀ èrè pé sáwọn lè mọ̀ ṣe sọ láti lẹ́yìn ẹ̀ torí ó lóun mọ̀ àwọn ọ̀kọ̀ọ̀kọ̀ ó sì mọ̀ fún wọn káàdì tó máa wà tẹ́lẹ̀wọ́ wọn ṣé ká mọ̀ ṣe sọ láti lẹ́yìn ẹ̀ mo ní ẹ lọ bá náà tó mọ̀ kọ̀ wẹ́ báyé ló wà òun sì lè mọ̀ ẹ lọ bá wọ́n sì lọ bá tí mo láìka àwọn ọ̀dọ́ sí lásìkò tó wà nínú táwọn aládàdálẹ̀ lẹ́bọ̀ ìfẹ́ ìwọ́ wá bá mi wọ́n bí nínú ìbéèrè ọlọ́run yá àlùbáríkà ẹ̀ ilé láìfì ti kọjá ilé yìí wọ́n wá bá yín o wọ́n bá lọ bá bàbá wà láì bàbá wọ́n sì wá fún mi lábọ̀ pé bàbá ní ìkọ̀kọ̀ owó lámọ̀ èmi tájẹ làǹbákà wà láì làdí mo ní ẹmọ sí sọ láti lẹ́yìn inni ọmọ ọ̀dà bákìrì sọ yìí ó lé ìlà ní kàdáàtù mo gbà nígbà yẹn ni nìkan tí ó yẹ̀wò tí mo sọ fún un ó ní fàlàkíyà ni ẹni yẹn ló wá pàdé mi fa àtọ́ ni lìdáàlìkà in tí ó wá rántí pé àìwọ ah, ọmọ yìí ni tó ṣe mí lóore ń jó sí tá a ti mo fi wá wọṣẹ́ ló bá tún fún mi lówó kìí sówó ṣẹ́ tí owó pé ó ṣeun lóore rí tá ọ̀rọ̀ yín yé ó ní n tí mo mú wá yìí ni mo fi èmi náà ohun tó fún mi ni mo wá fi ra nǹkan tí ẹ̀jẹ̀ ń bẹ̀ ń sà ní sọ fún Abubakar rẹ̀ subhanallah fa adikala Abubakar yadahu Abubakar wa kọ́ ọ́ ọ̀fun rọ́dí Allah ta'ala nù fàkọ́ à ló bá bì fàkọ́ àkúlà ṣe ìfìbátúni wọ́n ló fẹ́ bì fún ó fẹ́ bì fún pé gbogbo ohun tó gbẹ́mì ló bì lẹ́sẹ̀kẹsẹ̀ torí tó bá jẹ́ pé iṣẹ́ tó wò náà lẹ́sẹ̀kẹsẹ̀ ní ń kọ́ iṣẹ́ pé à orú ọmọ ìtọ́ bá ń wo sẹ́ríńjọ́ kan báyìí ọyá gbà tó tún fún lẹ́bùn mi lọ́jọ́ àbúrò yá tọrọ díẹ̀ lọ́wọ́ ta la nù àna Rasulullahi sallallahu alaihi wasallam kọ́ọ̀l yá ti àlànà ti sàmọ́nú àsùnkàn ń bọ̀ lọ́dọ̀ àwọn èèyàn o táyàn bá ti gbọ́rọ̀ ní ìsìn ní ìsìn wọ́n mọ̀ sọ fún ilé orí afẹ́fẹ́ náà pé à máwùlẹ̀ sọ bá àsùnkàn ń bọ̀ mọ̀ àsùnkàn náà la àsìkò wọ́n ní láyò bá lè márùn mọ̀ ákàdà tọ́mọ èèyàn ò ní kí àmọ́ bolo ti rí nǹkan gbà àmínà halali aw mínà haram tọ́mọ èèyàn ò ní wọ́ọ̀rì mọ́ ẹ gbọ́ táwọn èèyàn sọ pé owó olówó gan owó ẹni owó olówó sẹ́ owó ẹni mo sọ ní inú kútùbà jùmọ̀ wípé owó constituency ó sọ orílẹ̀-èdè ó sọ ibi tí wọ́n ti rán sẹ́nítọ̀ àti rẹ́ẹ̀pù lọ sí Àbújá ó sọ bẹ̀ di London torí wọ́n ti wòye pé èló la lè máa gbé fún wọn kọ́tálè tí títì wọn ó fi máa yọ̀ kùlù tí náà rẹ̀ ó fi máa ṣe yanran ní gbogbo ìgbà tómi rẹ̀ ó fi máa yọ sùrùsùrù wọ́n ti sí àti àti àtàkùn more expectation wọ́n ti sí àbí owó là ń pè lówó consistency aláwáńsíìsì àwọn ọ̀gá ọ̀gá tá à ń wí gan-an àwọn èèyàn agitate pé àbá thirty million a thirty kìíní kan ẹ̀ sì bẹ̀rù ọlọ́run pọ̀ mọ́ owó consistency tó jẹ gbogbo tèèyàn padà èèyàn lè gbé yẹn mì kọ́ mọ́ retí ojú rí ọlọ́run wọ́n ti sí mọ́ pé bóò ni health service bóò ni ó ṣe wà adequate wọ́n ti sí mọ́ wọ́n ti sì mọ̀ ó ní ọmọ èèyàn ò ní kùnlá ibo ló ti rí i ṣé ń bi àláàlì ni àbí níbi haram bákan náà ànábì sallallahu ta'ala sọ́lá ó ní àábí ẹrú lé ìdẹ́jọ́ gbéra kìyàmù àmàlìhí min àyínà tàṣádà níbo ló ti kó nǹkan jọ wà fí máa àǹfàkọ̀ níbo ló náà sí níbo ló ti rówó níbo ló náà sí tá a bá wá gbá tírà ọlọ́run bá mú tá a gbá súnà nàbí musa lọ́lọ́wọ́ alẹ́ wasalam tó jẹ́ pé tírà ọlọ́run tó pé láyà àti ìlbátù min bẹ́ni adé wàlà min khalfi tanzilu min hakimin hamid àní sírin a sì ní sí ẹsẹ̀ gbé àní sin ọlọ́run lábàdì ní ọ̀nà tí ọlọ́run gbàgbẹ́sìn kalẹ̀ bákan náà tá a di súnà nàbí musa lọ́lọ́wọ́ tààrà sálàm tọ́lọ́run ní kó máa jẹ́ tàfsírù fún ìntọ́lọ́run bá sọ̀kalẹ̀ àti ìsẹ̀ ọlọ́run yàn nábì ń bẹ̀ yìí pé wama yantiqu anil hawa suratu najm sura fifty three wama yantiqu anil hawa ànábì sọ̀rọ̀ ọ̀fẹ́ nù in huwa illa wahyun yuha. àti pé kì í sọ̀rọ̀ ìfẹ́ nù. kì í sọ̀rọ̀ ọ̀fẹ́ nù. ọkọ̀ kò jẹ́ kinní kan bí kò ṣe bí kò ṣe iṣẹ́ tí a rán sí i. iṣẹ́ tá a rán ìlànà bí ń jẹ́ tó bá pe kankan ní haram á gbà pé haram ni ó di dandan ibẹ̀ lórí rẹ̀ wà tó bá sì pè ní halal á pè ní halal. ó sọrú ohun tá ó sọrú ohun wọ̀ ó sọrú obìnrin tá fẹ́ ó sọ fẹ́ wo sùrátù nìsà ẹ wo àyà twenty yóò mọ ìyá àwọn èèyàn lẹ́nu pé ah, ah, tíra yóò fi kankan lẹ́yìn mọ̀ ká obìnrin Orímọ́tí orímọ́tí àlékún ọmọ àtùkùn. A ṣe ní èwọ̀ fún yín láti fẹ́ àwọn ìyá yín. Ẹ máa wo gbogbo ohun tí Ọlọ́run fẹ́ kà yá lè mọ́lẹ̀ kàdélẹ̀ kọ́rọ̀ ètò fìdíjálẹ̀ o. Ṣùgbọ́n ewu tọ́lọ́run ti bẹ̀rẹ̀. Àwọn obìnrin tẹ́ ẹ̀ lè fẹ́. Nàmbà wán ìyá tó bí yín. Tí ẹ bá ṣe tíra tó ṣàlàyé nǹkan dé ògóńgó, ṣébi ìyá ni ó ti bẹ̀rẹ̀. Ṣébi ìyá ni ó ti bẹ̀rẹ̀. Èèyàn mọ̀ wò pé tàwa ní ó fẹ́ yẹ ẹ̀ mo wá ń bi gbayé lè ròyìn sí ẹ̀ ẹ̀ tó bá yẹ sùn. nọmba two. àti àwọn ọmọbìnrin yín. ọmọ tẹ́ ẹ bínú èyí mọ̀ wọ́n pé àbó lọ́wọ́ àti wàá fẹ́ ọmọ tí a bí náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ní ìdíkẹ́ ọlọ́run tún sọ yẹn ni sí ẹ̀ tí ìgbọ́nú ròyìn pé ẹnìkan bọ́ ọmọ ẹ̀ sùn. nọmba three. àti àwọn arábìnrin yín. ọmọ ọmọ ìyá nígbà tán bí ọtán ni wọ́n bóun àbí nígbà tán bóun tán lóbìnrin ni wọ́n bí wọ́ ọlọ́kùnrin sí ẹ̀ tí ìgbọ́gbọ́n bára wọn sùn. Number four. Àti àwọn arábìnrin bàbá yín. Àní tí wọ́n bí mọ́ bàbá lóbìnrin. Àti àwọn arábìnrin ìyá yín. Tí ìgbọ̀n tó kì wọ́n mọ́lé ẹni tí wọ́n bí mọ́ ìyá ẹni lóbìnrin. Àti àwọn ọmọbìnrin arákùnrin yín. Ọmọ tí bọ̀dá èèyàn bí lóbìnrin. Bọ̀dá èèyàn tí èèyàn jẹjọ́ ọmọ ìyá. Àti àwọn ọmọbìnrin arábìnrin yín. Àti ọmọ tí ọmọ ìyá ẹni lóbìnrin tó náà bí ilé ọkọ tí ẹ tí ẹni tó bá wọn sùn rí. Àti àwọn ìyá yín tí wọ́n fún yín ní ọmú. Ìyá tí àwọn ọmọ kéèké jọ múnú tí àwọn ọmọ yìí tún wá dàgbà tán tàtú kìyà wọn mọ́lẹ̀ sẹ́ni tó kìyà tó bí gangan mọ́lẹ̀ ni òní kìyà tó fún lọ́mọ mọ́lẹ̀. àti àwọn arábìnrin tí ẹjọ́ mu ọmú pọ̀. ẹ tẹ̀síwájú. àti àwọn ìyá ìyàwó yín. ìyá ìyàwó ẹgbọ́ ọlọ́run tún ní ká tó mọ̀ ẹ̀fẹ̀ nígbà tí yẹn ti fẹ́ ìyàwó òun tẹ̀ ti sákìdù ìyàwó òun ìyá rẹ̀ ti dèwọ̀ láíláí ẹlòmí ó sì wò ẹ̀ tún gbọ́ pé ẹnìkan tún kí àyàwó ẹ̀ mọ́lẹ̀ kò sí kankan nù tọ́lọ́run ká ìtọ́lọ́run táwọn èèyàn sì dánwò ẹ tẹ̀síwájú. àti àwọn ọmọbìnrin ìyàwó yín. ọmọ tí ìyàwó tẹ̀yàn fẹ́ èèyàn ti fẹ́ ńgbà tó ti lọ́kọ̀ kan tó gbé wá tọ́ tọ́lọ́dọ̀ yín tó ti bí síbì kan èyí tí ẹ ti wọlé tán ìyá ọwọ́ àdọ́mọge sínú ilé ẹni ibi tán ti fẹ́ lẹ́lẹ́kejì kọ́ ni bàbá rẹ̀ wà o wọ́n bí síbì kan wá gbé wá sì dàgbà síbẹ̀ wọ́n bá lò àbí wọn bá lò ẹ tẹ̀síwájú bí ẹ bá tí ìwọlé tàn wọ́n kò sí ẹ̀ṣẹ̀ fún yín. tí a pé ẹ̀hàn ni ò tí ì fẹ́yàwó yẹn èyàn ò tí ì sọ́dí ìyàwó tiẹ̀ wọ́n á rí pé á ah, iṣẹ́ ọmọ rẹ̀ náà ni ah, ọmọ yìí láfẹ̀ẹ́ ẹ jẹ́ ká fòun lẹ̀ ó sì dá àmọ́ ti sọ ìyá ẹ̀dì ìyàwó ọmọ yẹn ti dèwọ̀. àti àwọn ìyàwó àwọn ọmọkùnrin. ẹ àti ìyàwó ọmọ téèyàn bí nínú ìyàwó tó fẹ́ sóyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ń bi pé àfẹ́bẹ̀rin nìyẹn o níbi àyà tó tẹ̀lé ọlọ́run wa ní gbogbo àwọn tá a kà sáájú ìwọ̀ níwọ̀n òhìnlẹ̀ lẹ̀kún mọ́ wọ̀rọ̀ à dàlíkà dàlíkùn gbogbo àwọn tó wá lẹ́yìn tá a kà fún ilé ìwọ̀n ẹ̀mọ́ fẹ́bìnrin sọ lókù èyí tọ́lọ́run tó wá sọ pé ìwọ̀ iná àwọn èèyàn tún débẹ̀ sẹ́ bẹ́ẹ̀ bá débi jíjẹ mímu bẹ́ẹ̀ bá débi iṣẹ́ wọn ní báwọn ti máa ń ṣe nìyẹn wọn ní eh, ah, la ilaha illallah subhanallah wàlà hawla wàlà quwwata illa billah ọlọ́run tó àlékún àgbọ́yé ló ṣàlékún lílò yóò sì gbà lẹ́sìn fún wa hada wa sallallahu ta'ala ala nabiyina muhammadin wa ala alihi wa